àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn sinimá tó wá ń ṣe nísìn àwọn obìnrin wa ìwọ̀kuwọ̀ wọn ti mọ́ ń pọ̀ jù kí ló dé táwọn máa fi wo sinimá mẹ́wàá lójúmọ́ márùn-ún mẹ́fà nígbà mìíràn àwọn sinimá yìí àwọn ohun tí àwọn obìnrin wa máa ń wọ̀ ń bẹ̀ nígbà míì àkọ́lọ̀ ń ṣe a lè mọ̀ pé àwọn ọmọdé náà wọ́n ń wo sinimá yìí kí ni nǹkan lè sọ títí ìwọ̀kuwọ̀. ẹ títí ìwọ̀kuwọ̀ yẹn òun ṣe wípé wọ́n kàn ń ṣàdédé wọ ìwọ̀kuwọ̀ ó depend lórí káràkítà tó bá ní kó ṣe tá bá sọ wípé ká wò ó tá bá ní kéèyàn ṣe iṣẹ́ aṣẹ́wó ń sìn tá bá ní kéèyàn act bí aṣẹ́wó àwọn aṣẹ́wó táwa náà mọ̀ tá máa ń rí níta pé òkè o ẹni yí aṣẹ́wó ló ń ṣe a máa ń rí nítorí máa ń wọ̀ so make believe ni iṣẹ́ tá à ń ṣe yìí a gbọ́dọ̀ ṣe kó look very real ṣó ti yẹ yín nísìsiyìí tẹ́bá ní kẹ́lòmí ṣe yàwó lé ẹ lè rí yàwó lé tó bá ní kó ṣe yàwó lé gidi yàtọ̀ sí àwọn yàwó lé àṣà pé bóyá oníranù ni ò bẹ́ẹ̀ òun náà ń ṣe ranù káàkiri ẹ̀ ní ti dábàá ní kọ́ ṣe ìyàwó lé wọn ẹ lè rí ìyàwó lé sí kó bẹ̀rẹ̀ sí ní wọ bọ́mbà ṣọ̀tì àbí kó máa wọ so character tó bá ń play ló máa ń determine nǹkan tí wọ́n máa ń wọ̀. Hmm, character tí wọ́n ń play ló ń determine nǹkan tí wọ́n máa ń wọ̀.